èmi rọ́ọ̀nì kọkà ló bá sọ̀rọ̀ ah, ṣòro bí àmọ́ usual ni I am unusual. Who are you to talk to me like that? Leave Excuse me, I am not ordinary too. Asking me who I am. So who you? You don't ask me who I am. I'm not ordinary too. Are you mad? I needed to keep the marriage. I don't want the marriage. The marriage is not working for me. Does this look like orange juice to you? Mo ti wà pouring juice lẹ́mọ̀ mọ́. Ẹ má bínú. Ah! ah. Isila! báyìí ní ìsìn kan mi kò yí padà o. dáadé jẹ́ kí n kìyàn máa ké orí yín máa wú. ṣé máa ń kọrin wọn yẹn máa ń bú sígbe ni. ok orin ẹkún ni wọ́n máa ń kọ. His Excellency His Excellency His Excellency. ẹ ẹ ewo ni wọn. Ajimobi. ṣolórí burúkú yẹn ni wọ́n ti kú náà. Can you bamboos out of my sight? Who is this nitwit nikampu? ta ló ní ìgbónukó níbo lẹ ti rí ṣàkíyàn onígbàwẹ́ and in case you need to know we are the workers. ṣe wọ́n dẹ̀ mọ̀ pé wèrè tí ń bá ó ṣẹ́gẹ̀dẹ̀ been busting anybody including my mommy mo ti mọ̀ pé mo ní life kí ló kan yá ń bẹ̀ nigga nigga pass it kodo puffin ìmàtàbúrò mi i ma show them ní something èkó what's up ẹ̀yin tèmi hook up àbẹ̀tẹ̀lá wa sọ fún ọkọ̀ gàǹgọ̀ fọlá ìgboro ó ti yẹ kí ló feel ní ghetto yìí wọ́n ti mọ̀ pé mo fit Anybody got my ball out of the bound field. One gbé mu wọ́n bẹ́ oh what a pity. Mọ́mí daddy, kilo ló ń ṣẹlẹ̀? Ìgboro ló sanwó ẹ̀jẹ̀ lọ take care. I am Fọlá get him up popular. Tó bá bẹ Climax máa ṣọ́ọ̀tì. Fọlá ló ń bọ̀ kẹ́yà tó Up in here. bọ̀ fún ẹ̀ òrófòró ṣe fún òun rèé oró wà ń bì kò yé mi fún ẹ bóyá bàbá àdùmọ̀ rẹ̀ ó fi owó kan rán mi sí ẹ nígbà tí mò ń bọ̀ ráyé tí mi ò fi jíṣẹ́ rìn wá ṣàlàyé fún mi rẹ̀ ni ẹ wo ọlọ́pàá òun rèé ẹ fọ́ọ̀rù. ẹ káàsán ọlọ́pàá bọ́lá kí ló dé èwo ni ọlọ́pàá. kò rè bọ́lá mi ṣebí mo sọ fún ẹ mo rí èèyàn kí ṣẹ̀mí ò dẹ̀ ṣẹ̀mí mo ní kò má ṣe ò dẹ̀ ti ṣe ènìyàn èmi náà má ṣe tìrú mi fún ẹ ọlọ́pàá ẹ̀ fún bàbá ẹ̀rù ẹ̀rú. ẹ wàá gbà mí torí ọlọ kí ni nǹkan tí mo ṣe fún ẹ Bọ́lá. aṣá nídìí tí o fi pe ọlọ́pàá. ó dà kò sí wàhálà mo béèrè lọ́wọ́ ẹ̀ gidi gan-an kí tó rọ̀ kúrò nínú ilé pé bàbá gbogbo ìwọ mìíràn tó jí gbé nínú ìrẹ́ mi mi kọ́ ìwọ mi o sọ pé kì í ṣe ìwọ̀rọ̀ kan fún ìwọ mi kò sí wàhálà o ti kọ́ ìwọ mi mìíràn àdẹ̀ ṣe ti gbogbo ètò wà nínú fún ẹ ẹ bá mi gbé e. ẹ máa gbé e rọ. bọ́lá irọ́ tí ó ń ṣe tẹni àti tí ò ṣe tẹni wọ́n máa ní pamọ́ ẹ̀. ẹ calm down sir ẹ calm down ẹ calm down sir ogun ní ṣíníkó ìpè kì í ṣí níjà àtẹ̀yìn lẹ ṣe àtẹ̀yìn kọ́ lẹ ṣe tẹ bá dé station wa ẹ lọ máa ṣàlàyé ara yín. ẹ̀yin ọlọ́pàá náà tún gbà mí gbọ́ èmi ò mọ̀ ń pa nǹkan tó ń sọ ẹ gbà mí. ẹ wo bàbá rà kiri wà fún ìrẹ̀kẹ́ rìn irun kúrò lẹ́nu mi. níbí. sẹ́rí ah, ah. gbogbo irọ́ tó wà nínú ẹ̀rùn ẹ̀ gbogbo ẹ̀rọ ti rún kúrò yẹn sẹ́rí bàbá yìí ìjó dúró gidi tẹ̀báwọ̀ ìjó dúró gidi òórò jókòó yìí o ah. kò sí ìjó dúró tó dàgbà tó àpẹẹrẹ fún ẹ ìrè náà pè ní ìrè ire gidi ọ̀rọ̀ pé ìjọ tó ire tó lè gbé òdìdí rẹ ó lè gbé òdìdí rẹ ó lè sọ sínú àpò ẹ ó máa dìrà ẹ ó máa rìn kì í ṣòun ọ̀rẹ́ ni ẹ bá mi gbé ẹ wò tí ẹ kò bá wà kẹ́fù bàbá ẹ ó lè dìde ó lè dọ̀fẹ̀rọ̀ ẹ ò ní rí i baba baba ẹ jọ̀ọ́ ẹ respect ara yín àti respect yín tó ẹ move ẹ respect ara yín sir ẹ move sir. ah ọ̀rọ̀ ọ̀hún mo ṣéǹgì mind mi nígbà tí mo ń rọ̀ ni balance ni mo fẹ́ rọ̀ fún ẹ tó ga ni mo fẹ́ rọ̀ kó wá sí i. ó ti mú gbogbo ìwọ gbogbo nǹkan tó wà nínú rẹ ó ti jẹ́ ó ti fi tóbi. bèrè bèrè dẹni àtìmọ́lé lórí ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀ dí pariwo pé mi ò mọwọ́ mi ò mẹsẹ̀ wọn kò rọ́mọ́ mi ni kò sẹ́ni tó gbà mí gbọ́ wọ́n ní dandan mo ti dáràn mo dẹ̀ ní láti wà láti mọ́lé ah! àìlówó lọ́wọ́ ẹ máa fìyà jẹ mí o àìlówó lọ́wọ́ máa fìyà jẹ mí o. Ah ìtàkùn kan wà lọ́nà tó dùbúlẹ̀ gbalaja. ìtàkùn kan wà lọ́nà tó dùbúlẹ̀ gbalaja. màmá jẹ́ kó rí mi gbé ṣe màmá jẹ́ kó là mí mọ̀lẹ́ o. ìgbà àtayé bá gbógun o. mi ṣeun ẹgbẹ́ rẹ̀ ń ṣe o. ìgbà àtayé táyé bá gbogbo ògbé mi níjà o. ẹ má bọ́ jọ ìwọ ah, wèrè gan ah, ẹ má bọ́ tà jọ pa ìjà ìwọ wèrè ẹ bọ́ tà ìwọ wèrè gan. màmá títí ládùúgbò gbogbo ẹ̀bẹ̀ tí mo ti bẹ̀ ṣé bí èmi àti yín ti sọ ní tùnbínùbí náà mo ti promise yín pé àtọwò ti láṣìá àti owó tọdún yìí pé kẹ́kàn fún mi ló oṣù méjì péré máa san gbogbo ẹ. ẹ wo bàbá akúṣe rádaràda yìí. jọ nítorí ọlọ́run o ò yá mi lówó ra búlọ́ọ̀kù kọ́lé o mi ò dẹ̀ mọ̀ ẹ́ rí ẹni tí ò bá tọ́ sí láti gbé kó láti gbélé á kọjá lọ sínú gbòò. jù bẹ́ẹ̀ lọ ẹ wò ló ṣì pàápàá náà wọ́n bí sórí mẹ́ga ni jọ nítorí ọlọ́run o mọ́jọ́ nítorí ọlọ́run o. ìyá títí ah, màá sanwó ah, yìí. Ah, ẹ ní láti lọ kọ́ ọ. ọlọ́wọ́ máa ń dùn mí gan ajé ṣáàtì kìíní máa ń bí mi inú máa ń ti kọ̀ọ̀bá máa ń ṣe báyìí ọlọ́wọ́ máa ń gbọ́. ẹ wò tó pé mo lágbàlẹ̀ mo ṣe pọ́n ilé o ẹ gbàgbé mi bẹ́ẹ̀ wáyé mo ya wèrè gan àwọn ọmọ bàkọ́jọ́ ló máa ń pè mí o àti bàkọ́jọ́ ọ̀rọ̀ àwọn fún mi gan o. tí wọ́n ti rán dáadáa tí wọ́n gbẹ́sà kàtẹ́ lóyún máa gbẹ́jọ́ lè tẹ́ máa rí ní sísí náà máa kọ́ máa fojú wò. ẹ wọ́n rẹ̀ rẹ̀ ṣé wọ́n ìwà ni ẹ lọ tọ́ ọmọ mi lẹ́nu ṣe fi wèrè máa ń ta yín o. máa gbẹ́sà kí. kí ló dé tí kejì ẹ ń bá mi sọ̀rọ̀ báyìí yóò ah, nírú mi bàbá ni ah, ṣé mo nírú yẹmi náà nírú ẹ̀ lọ́mọ náà. ẹ jẹ́ ṣe yín náà ẹ má sọ àbàlẹ̀ ní bàbá àmọ́ àlọ́wọ́ náà wọ́n ní kẹ́kọ kó lẹ̀ ṣe bí ìgbà wọn fa àgbàlagbà sí wọn fi rúmú fún ṣe o àwọn kọlá kó bá yín o ó ah. bẹ́tà kẹ̀kẹ́ sí kíni kẹ́ kó jáde sí àwọn fúlẹ̀ tiẹ̀ ẹ̀ nílẹ̀ dúró wò kíni wọ́n lè gangan. Ah,

kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà léyìí tó túmọ̀ sí pé olúwa kò fẹ́ kẹ́nikẹ́ni ó gbẹ̀mí ara ẹ̀ ní ọjọ́ àìpé èyí ti wá jẹ́ nítorí ìlàkọjá yín tẹ̀yìn fẹ́ ṣe gbẹ̀mí ara yín. pásítọ̀ kí ló dé ẹ jẹ́ kí wọ́n fi mílẹ̀ kí n máa bá tèmi lọ kí n tiẹ̀ lọ máa sinmi títí títí sí àjíǹde yẹn kí n tiẹ̀ máa sinmi máláì <laughs> ti pọ̀ ju. ìsinmi ah. <laughs> kò sí ìsinmi kankan o fún ẹnikẹ́ni tó bá dánrú ẹ̀ wò ní ọjọ́ tó bá ti di ọ̀run ló ti bẹ̀rẹ̀ sí í jẹ ìyà títí títí di ọjọ́ àjíǹde. ẹ ṣe bí èmi á dẹ̀ ti lọ. màmá dúró de ọjọ́ àjíǹde ẹ̀yin á ti wá máa bẹ́ mi gbàdúrà pé ah, ọkùnrin tó lọ yìí tó gbẹ̀mí ara yìí kọ́ náà olódùmarè kó má jẹ́ kí ìyà jẹ mí o kó tó di ọjọ́ àjíǹde tá à ń sọ yìí. ó mà ṣe o ká ní olúwa ṣe ní ojú inú àti ojú ẹ̀mí tẹ rí àwọn èso tí olúwa pèsè fún yín tẹ̀ ń tọ́jú rẹ̀ déédéé tẹ̀ ń bomi orin ọpẹ́ orin ayọ̀ lẹ́ ò máa kọ. àwọn èso. bẹ́ẹ̀ ni kódà tí ẹ ò bá ṣiṣẹ́ kankan mọ́ tó jẹ́ pé àwọn nìkan lè mójútó orin ayọ̀ ni ẹ ò máa kọ. É, é isso. ẹ wo mi fẹ́ gbogbo ẹjọ́ tẹ fẹ́ bá mi rò mí bàyẹn sí kọ́ṣà fi lé mi sílẹ̀ kó máa lọ. ìyá wa ẹ ṣe sùúrù ká má jẹ́ ká torí nǹkan tó jú rí ká tó dò líle lórí ká wá fi ìkanra rẹ̀ mọ́ ọmọ àwọn ayálégbé ẹ ti gbàgbé ọ̀rọ̀ olúwa tó ní bí olúwa kò bá kọ́ ilé náà kọ́lékọ́lé ń ṣe lásán ni ẹ jẹ́ ká máa ṣe sùúrù o. pásítọ̀ nǹkan tí mi ṣe ẹ̀ ń sọ pé kẹ́ bá mi bẹ̀ wọ́n kán fún mi ní oṣù mẹ́fà péré kí n ti ọkọ̀ san díẹ̀ ń bẹ̀ lẹ́yìn ìgbà yẹn màá máa tún san nípele nípele. oṣù mẹ́fà kọ alẹ́ bá tiẹ̀ má sanwó rárá ẹ bá má sanwó rárá. ìyá wa ẹ ṣe sùúrù gbogbo owó tí wọ́n ti jẹ yín sẹ́yìn àti èyí tí wọ́n máa san ní ọdún yìí ìjọ ti ṣetán láti máa san gbogbo ẹ̀. olúwa ló lọ pẹ́. ṣó dá yín lójú ń tẹ́ ẹ sọ yìí. olúwo ní sọ̀rọ̀ kó sọ pé kò rí. thank you pastor ẹ ṣe bọ́ sá. owó lè wà ń pọ́nlé tó báyìí. owó irinṣẹ́ èṣù ni pépà lásán lásán tọmọ ènìyàn kùn lọ́dà ohun ayé tó máa báyé lọ ni ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. àmín. ẹni sọ̀rọ̀ sórí reason nìyẹn tí mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mo fún mi. I pásítọ̀ mi ò ní parọ́ ó mọ nǹkan tó ń sọ ó jẹ́ kí n mọ̀ pé ẹ̀yin ọmọ méjèèjì mi yìí ọmọ ológo ni. bí mo bá ṣe ń tọ́jú yín sí bẹ́ẹ̀ lọ́wọ́ mi máa máa lọ sókè ni mo máa rí ṣe ni mo máa rí jẹ ni mo máa rí mu lọ́nà look for instance now mo mọ bí mo ṣe rí tẹ́lẹ̀ tí n bá jẹun àárọ̀ mo lè má rí mi ìjẹmọ́ tílẹ̀ máa fi ṣú tó yẹ pé ó lè tún di àárọ̀ ọjọ́ kejì kí n tún lè jẹun mo ti gbé boys kọta rí mo ti gbé singoro rí but look at it today oríṣiríṣi ilé ni mo ti kọ́ oríṣiríṣi ilé iṣẹ́ ni mo ti ní kí ló dé tí mi ò wá ní dúpẹ́ kí n dẹ̀ tọ́jú ẹ̀yin tí mo mọ̀ pé ẹ̀yin lògo mi. <laughs> dadi ẹ wo ẹ ṣe ẹ ṣe gan ni sá ṣé rí nǹkan tẹ ṣe fún wa ẹ lè mọ bínú wa ṣe dùn tó thank you so much dadi ṣé wàá rí ọlá tó ti ń lọ sókè kò ní lọ sílẹ̀ láíláí ṣé yẹ ti ń lọ wájú ẹ ní dèrò ẹ̀yìn láíláí thank you so much dadi thank you. <laughs> ẹ eh, ṣẹ́wọ̀n eh, this is the beginning of better things. yes sir. torí ẹ tí rí nǹkan kan o bẹ́ẹ̀ni náà bá ṣe rí jáde sí a máa kàn náà lẹ̀. ah thank you daddy. Eh, but daddy wá ètò jẹ́ pé kò ń ṣe káàlẹ̀ rà fẹ́mi àtàbúrò mi. ah no don't go there èmi ni mo bí ẹ̀yin méjèèjì mo mọ nǹkan tí wọ́n fẹ́. wọn nǹkan tí wọn náà fẹ́ ìwọ ò pé several times tá a bá ti ń sọ̀rọ̀ ni máa ń gẹ̀ẹ́tì ẹnu ọ̀rọ̀ tó máa ń sọ pé i like jeep ah this jeep is good i like suv i like this i like that ìyẹn ni mo fi mọ̀ pé ah jeep lọ́mọ yìí máa like òun náà dẹ̀rẹ̀ ó máa ń sọ̀rọ̀ saloon car i want to be in a saloon car and all that so ngbà tí n fẹ́ rà mo á decide pé ok èyí máa ń pariwo jeep jeep jeep jẹ́ n ra jeep fún èyí máa ń sọ pé like saloon car ebe mi ni mo bẹ̀ méjèèjì ẹ mo mọ ọkàn tẹ fẹ́. ẹ ti wo dadi sẹ́rí ìtẹ̀sí fún wa ìpinnu wa dùn a appreciate am àbí. yẹ dadi thank you so much dadi. sẹ́rí àwa lè wait kí mọ́mì dé ká fi good news ní ọ̀hún. yẹ dadi thank you so much sir. baby. we love you love you love you love you. we love you daddy. i, love you too. i love ẹyin ni dunu mu so tí bàbá ẹ̀ sọ nìyẹn. nǹkan tó ń sọ nìyẹn o. ó ní ẹ̀yin méjèèjì lẹ lógo. bẹ́ẹ̀ni. pé bóun bá ṣe ń tọ́jú yín sí ní àsìkò yín màmá help òun sí. bẹ́ẹ̀ni mọ́mì. Ah, kí ló wá dé tó ra suv fẹ́gbọ̀n tó wa ra sàlùkà fún Eh, ẹ ah, mọ́mì wọ́n ní pé choice oníkálukú láwọn ará fún oníkálukú wa wọ́n ní right from time pe mi like salon sàlùkà pẹ́gbọ́n mi de like suv so wọ́n ní choice oníkálukú láwọn ará fún wa ó ti wọnú ọkàn ẹ lọ ó ti rí pé ìwọ láìkí ká alápẹ̀rẹ̀ mọ́lẹ̀ orí ti wọ́kí ló jíìpù ẹ́ máa rẹ́rìn músẹ́músẹ́ ń bẹ̀ kò sí wàhálà kò sí wàhálà orí òjò orí lọ kò sí wàhálà ṣá súnrùn ẹ̀. Full ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín mi ò mọ̀ bóyá kí n béèrè tí àbí bá débi tá a nà. Ah, ah, why not ó lè béèrè. ẹ mọ́mí wáyé tó ṣe jẹ́ pé káà ni dáàdì ra fèmí mo dẹ̀ ra jíìpù ẹ̀gbọ́n mo ti mọ̀ pé mo lè láàkí ló kọjá in bed. nigga nigga who pass it kó me, I'ma show them this something. èkó what's up ẹ̀yin tèmi hook up àbẹ̀tẹ̀lá wa sọ fún ọkọ̀ gángan. fọlá ìgboro ó gang yẹ kí ló feel. ní ghetto yìí wọ́n ti mọ̀ pé mo fit. ẹni bá ní ká má bọ̀ láàrin dé bá ń field. wọ́n ń gbé mu wọ́n ń bẹ́ ó what a pity. Mommy, kí ló ń ṣẹlẹ̀? Ìgboro ló sanwó ẹ̀jẹ̀ lọ take care. I am Fola, get him up popular. Tó bá bẹ climax, máa short it. Reason tí mo ṣe ra saloon car fábùrù ẹ̀ tí mo ra jeep fún ọ, ó yé mi o. Ṣé o mọ̀ pé àbúrò ẹ tó ń wo yẹn, ó rough ní driving? Bó ṣe máa ń drive yẹn tí mo rí fúnra mi, ó dangerous níjọ́ kan ló kàn wọ́n máa sáré lọ wúrúrú tí tírélà máa kọjá sáré lẹ́gbẹ̀ẹ́ tátẹ́gùn tírélà máa gbé mọ́tò kí ọlọ́run má jẹ́ ń fọwọ́ ara mi ṣe ra mi. tèmi yé mi o jẹ́ kó máa wá ká ẹ̀ bó ṣe ń wá yẹn. a ní wọ́dẹ̀rẹ́ reasons méjì ni mo ṣe ra jeep fún ẹ. one lè tó dẹ̀ wà important gan ni pé tó bá lọ represent company níta pé ok o fẹ́ lọ fún business meeting tó bá gbé jeep débẹ̀ ó ní ojú tó máa fi wẹ̀ ẹ́ ó gbọ́ tó yìnbó ní you will be addressed the way you are dressed that is it then secondly i mean jeep máa fi tẹ̀ náà ìwà àgbà ni ẹ ṣé you understand so má jẹ́ ká rò pé bóyá kìíní reason tí mo ṣe ra car fún tí mo dẹ̀ ṣe ra jeep fún ọ ò nìyẹn torí tèmi yé mi you know. ẹ ẹ wo dájú èmi náà mi ò máa ìdí salon car I can use it as my second ride now. Even if you want a second ride, it has to be jeep. Èèyàn máa ń try láti lọ síwájú ní náà àbí òní lọ sílẹ̀ okay? dadi dadi pẹ̀lú mo ṣe ń jà láti yí yín yí yín bá ẹ ṣáà mi sọ pé ojú kan tẹ́fẹ́ mi wà yín náà ni. That's why I'm your father ògbọ́n tí wọ́n ní kàkà kọ́mọdé pamíláyò máa mm. tó ìjòrò bọ̀. Hmm. anyways daddy on behalf of myself and my sister we are saying a very big thank you ẹ ṣé gan ọwọ́ yín tó ti wá ń lọ sókè kò ní lọlẹ̀ láíláí thank you, very much daddy. you guys should know that daddy here will do anything to make you guys happy. Yeah, we know that's why we love you. Thank you so ah, much. God bless. God bless you. Huh? ó yá sísá mi ẹ dá ẹ jẹ́ ká máa lọ nà táì má ti ń lọ. Ah, ah. níbo lẹ ń lọ mo lẹ ń kóra yín lọ báyìí. má bínú má bínú mo lẹ ń kóra yín lọ. ah dúró dúró dúró ìwọ ni wọ́n fẹ́ drive ẹ̀gbọ́n ẹ̀ ni. Ah, mọ́mí kí ni big d pé èmi àti sista mi fẹ́ jáde mo dẹ̀ fẹ́ drive. mọ́mí kò sí big d bẹ́ẹ̀ náà kò sí big d bẹ́ẹ̀. big deal wà ń bẹ kọjá síbí ìwọ ni baby of the house kọjá síbí. Eh, mi kò sí big deal bẹ́ẹ̀. Eh. táàbùrò mi bá wa mọ́tò tèmi náà bá wa káṣá ti débi tá à ń lọ ni. Ah, àti pé mo mọ ẹ ṣáwọn kébì náà like my drive. Oh, ah, oh, ó yá lọ drive. mo mi bóyá mú kí wà mú kí wà. mú kí fẹ́ gbìn. okay mommy mm. we love mm, mm. you. love you love you. you are the baby of the house. wọ́n mi wá wọ̀nyí àwọn bá yẹn ra nǹkan bọ̀ ṣẹ́gbọ́. okay ọkọ ẹ ṣé o love you too bye. dáàdì ṣe tèmi dáàdì ṣe tèmi. yes. ìdìde mi fẹ́ bá yín sọ̀rọ̀. lókè kí ni nǹkan tó fẹ́ sọ tí ò lè dúró dàárọ̀ náà ó sì jẹ́ kílẹ̀ wọn. ilé dúró kílẹ̀ wọn ẹ wá kí ni reason tẹ̀sẹ̀ ra káàfù ṣe tèmi tẹwàrà jíìpù fẹ́ gbọ́n ẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣe torí yẹn ló ṣe jí mi. Ah, torí ẹ̀ ń ṣe jí yín o. ok mo ra nǹkan tó tọ́ sí kálukú fún ni mo mọ̀ pé jeep lè yí ẹ̀gbọ́n need láti ṣiṣẹ́ láti máa wà kiri. Mm -hmm then àbúrò ẹ of course òun làbúrò náà salon car ló wà fit ẹ for now that's all I don't know. can i go back to sleep can i. Good night. mọ́tò mà là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ah, sórí mọ́tò òun ni lọ́dọ̀ tí yín o àmọ́ lọ́dọ̀ ti tèmi àjọkẹ́ ni o ṣẹ́rí ó ti wá di díútì gbogbo yín báyìí tẹ bá ti ń dé láràárọ̀ báyìí kẹ lọ bá bá mi kẹ kẹ lọ máa bá mi gẹ à ah, bẹ́ẹ̀ lọ. òótọ́ ló ń kú sọ tóyí tó bá jọmọ ló gbé wa gbogbo alámọgí làwọn máa kẹ ẹlòmíì gan máa gbàgbé pé ibi iṣẹ́ lòun wá. Hmm. ṣó nǹkan tó sọ yẹn ayé ò ní bàjẹ́ ṣòyí látọ̀dọ̀ tí mo ti mú ẹ ní ọ́fíìsì èyí ní ìlú máa sọ̀rọ̀ gidi lẹ́nu. <laughs> ẹ wo lọ́wọ́ tó wọ́n ti ẹ̀kan pa kí ló ṣẹlẹ̀ ah ṣe wá rí tí gbogbo yín bá ti ń kọjá lára ẹ̀ tó wá pọ́sibú kẹ́ máa kúnlẹ̀ àjọkẹ́ lẹ́ńbẹ̀ yẹn o àjọkẹ́ kí ló fẹ́ jẹ àjọkẹ́ kí ló fẹ́ mu à ó ti di bẹ́ẹ̀ à ó ti di bẹ́ẹ̀ wẹ́ jọ torí ọlọ́run o ẹ wá máa kẹ́ ẹ ní ó ti dandan fún yín kẹ́ máa bá mi kẹ́ o lórí àjọkẹ́ yìí náà ó di dandan o mi fi ṣeré rárá. ẹ̀yin kí ẹ sá fà fọláwẹ̀. Màmá hmm? ti fẹ́ kọlu àjọkẹ́ ń ta. Ẹ ẹ́ àjọkẹ́ ta ni. Kọ̀lá ló ń bọ̀ kẹ́ńjà gò fún. I've been here, I've been here. With all due respect, sir, ah, this is uncalled for. Ẹ wo sáà, a kì í morúkọ alájà ká tún sọ ajé ẹ̀ lóko ni o. Kí ni mo tí ì ṣe fún Fọláwẹ̀? Níbi tó páàkì mọ́tò tiẹ̀ sí, mo débẹ̀ mo dé fi mọ́tò mi kò tiẹ̀ jẹ́ pé mọ́tò mi ti gba mọ́tò ẹ̀ ó kàn ń pariwo bọ̀ túmọdé takinde explain fún pé mọ́tò mi ò tí ì gba mọ́tò ẹ o kò sùn bóyá gbá mi létí nìyẹn ó lè tún gbá mi létí mú kọ tiẹ̀ tún wò pé ah ṣe bí mo ní kí n explain fún ẹ mi mo kò ń sáré kiri mi mo bóyá rin bóyá gí mi tiẹ̀ mọ̀ nǹkan tó gbé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fífọ́ gbogbo gíláàsì mọ́tò mi. Ah, mi ríru eléyìí o. Eh, lásán kọ mi. sáà ṣorí bí ìwọ ṣe máa tó kò ní jẹ́ kó lè ṣínú bí. ṣùgbọ́n pé Fọláwẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí obìnrin ni àti pé mi ò bárú nǹkan báyìí ní ọwọ́ ẹ̀ rí gbogbo tó ń sọ yìí ó ṣọ̀kẹ́ mi náà because mi ò rí ní ọmọ tó jọ tó lè wù arú bẹ́ẹ̀ yẹn tó kò ṣe bẹ́ẹ̀ rí àbí kò ṣe bẹ́ẹ̀ rí nǹkan tí màá kàn sọ ni pé nítorí tó fi wà rọwọ́ tó bá dé ó máa explain fún wa because mi ò bárò nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ ẹ̀ rí. mo ti gbọ́ sá. ó yà mí lẹ́nu. mo ti gbọ́ ọ nǹkan tèmi fẹ́ ni pé èmi ò fẹ́ wàhálà kó kọ̀ jọ kó rọra ṣe mọ́tò mi bó ṣe bá èmi ò gba ẹ̀san kó ṣáà ṣe mọ́tò mi bó ṣe bá kí ni ẹran bá ti tèmi lọ ó ti gba etí mi gbé. o ò gbẹ̀san. bẹ́ẹ̀ ni sá. ẹ kó ṣe mọ́tò ẹ bó ṣe bá. bẹ́ẹ̀ ni sá. ẹ ìwọ má wọrí tó ń bá dé àwa máa bí kí n lórí lọ́bẹ̀ tó fi wá wọ̀rọ̀ ṣùgbọ́n ah good òun náà lòdì. ń gbọ́ Fọláwẹ̀ kí ló ń ṣe ẹ́ kí tó fi misbehave sí lásán kan ṣé ó máa ní òun mọ́rí ni. ẹ wo dádì owó múnú bí mi ni ẹ eh, eh, lè imagine nǹkan tó ṣe náà ẹ eh? ah. jẹjẹ jẹjẹ mi ni mo pa kàjọkẹ́ mi báyìí bẹ́ẹ̀ lòun dẹ̀ ń gbé ọ̀kẹ́rẹ́ tiẹ̀ bọ̀ bó ṣe fi bá ṣàjọkẹ́ mi nìyẹn ẹ daddy can you imagine that. ó mi pé lóòótọ́ ló hùwà yẹn òótọ́ ló fọ́ létí ló bà mọ́tò ẹ̀ jẹ́ mm, dáàdì mo ti sọ fún yín tẹ́lẹ̀ ó dánú bí mi ni ó dánú bí mi ni. ó dánú bí ẹ ló ṣe ń wà bí àwọn ọmọ tó ń fagbó bí àwọn ọmọ tí ọ̀rẹ́ ni bí wọn tó ń fagbó káàkiri àdúgbò. And you think that is good? No, no better yẹn. Daddy. Yes. Ẹ pè mí lámùgbó. Yàwó wà wùwà bí àwọn ọmọ bí àwọn ọmọ tó ń fagbó yẹn náà. Daddy. Yes, mi ò dẹ̀ mọ̀ ìgbà tó bẹ̀rẹ̀ ẹrú nǹkan báyìí mi ò bá rú bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ rí. Daddy. Ẹ pè mí lámùgbó. Yes now. Because of this thing. Ah. Eh? Because of this thing, ẹ pè mí ní àmúgbó. Come, I am, I am still talking to you mo ìwà lórí ìjókòó mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé fún mi ní kó wọlé fún mi ní kó máa bọ̀. ṣe rí sè sí nonsense nìyẹn náà. sir. yes. báwo wà ní sí. báwo ni kíni ìwọ kì í ṣe torí ẹ tí mo ṣe ń bá wí ni kì í ṣe torí ẹ ni mo ṣe ń bá wí tó tó work out on on on our own father kí ló kí ló kí ló tó fẹ́ kí n ṣe ojú ẹ̀kọ́ ló ṣe jáde jáde tó bá ti mọ̀ pé o ò ní sùúrù o ò lè ní sùúrù kò tẹ̀lé o tọ́ nìyẹn o tó bá ti lè ní sùúrù kò get out tó bá lè ní sùúrù kò máa lọ. ó ti yé mi mo ti ní sùúrù. o ní. sùúrù gangan lórúkọ kejì mi. pé. mo ní sùúrù fún yín sá. no sense. sùúrù mo lè ní mo lè wà ń bí dọ̀là. bad record. èmi ṣe bí amúgbó ah. lẹ́nu dádì èmi. àǹtí Bọ́lá èmi amúgbó. àti bọ́lá àti bọ́lá kí ló ṣẹlẹ̀ amúgbó bíbá o. kí ni mo sọ kó ṣẹlẹ̀. ẹ ṣó yà wẹ̀rẹ̀ ni mo bù ẹ jẹ ni kí ni mo sọ kó ṣẹlẹ̀. wọ́n ní gbogbo ibi ó tẹ̀sí wọ́n já wẹ̀rẹ̀ nínú ilé ìṣá wọ́n ní lọ ṣíkẹ́ẹ̀tì fún mi lọ ṣíkẹ́ẹ̀tì fún mi. ẹ wo bí ẹ wo bí ṣọlá lọ ṣíkẹ́ẹ̀tì. ẹ má bínú. ah èmi. sísá mi sísá mi àǹtí Fọláwẹ̀ àǹtí Fọláwẹ̀ ṣé kò máa gbé ìdánù máa ṣí ẹ léṣe àǹtí <laughs> mi èmi ẹ ti ya wèrè àǹtí mi sísá Fọláwẹ̀. ó ṣe máa gbẹ́ dànù máa gbẹ́ dànù máa gbẹ́ dànù. àǹtí where. gbọ́ ẹ ah, má bínú. Ah, èmi ìràwùrọ̀ bínú torí pé mo rí i pé wọ́n fi bínú bọ́ta mo sì ń tà láti béèrè lọ́wọ́ wọn pé à ah, kí ló kí ló ṣẹlẹ̀ ẹ má bínú o wọ́n gbé mi sí pé wọ́n sọ pé mi ya wèrè. ẹ má bínú àwọn àti tẹ́ẹ̀dì náà jọ ń fa wàhálà nínú ẹ má bínú. tí má ka mo ya wèrè mo ya wèrè tí wọ́n sọ yóò tó thirty times tí wọ́n sọ pé mo ya wèrè nígbà tó yẹ pé ẹni tó bá tọ̀ ń kó èèyàn tí ọlọ́run bá ti fàtijẹ́ àti mú rẹ̀ síbi tí ó le ẹgbẹ́ àbúrò rẹ̀ kọ́ ní ọmọ pẹ̀láǹtì ẹ má bínú ṣe ti gbọ́n àwọn àti dáàdì náà jọ ń fa wàhálà nínú ìṣẹ́ ti gbọ́n. tí wọ́n fẹ́ bínú kí n mo fẹ́ ṣe ah, mo ti ń eh, sẹ́ńbò mi ni nígbà eh. tí n ti rìsẹ́ńbò mi n ti rìsẹ́ńbò àwọn ibi tí ibi tí n bá bọ́rọ̀ dé tí ó fi di pé mo yá wèrè ah èmi àtọ́ntàn àtijọ́ mú nǹkan lẹ̀ olúwa lòdì sọ sí ẹ padà ó yá wèrè ni ẹ yá wèrè ni ẹ yá wèrè ni ẹ ń pè mí ẹ lo ẹ fún mi ẹ tún sọ pé mo yá wèrè ni. Babe, let's be realistic nǹkan tí wọ́n náà ṣe yẹn kù díẹ̀ káàtó sori a ní sọ síbẹ̀ ká kó síbẹ̀ tí dáàdi bá ń bẹ sọ̀rọ̀ tí ò wọ etí ẹ̀ jọ kí ni èmi fẹ́ bọ ìṣẹ́ ọtí wà lẹ́sẹ̀ it's wrong. Um, babe mi ò understand ẹ ṣé dáàdi ló ń support ni àbí mi. no it's not as if mo support dáàdi but what i want you to understand is nǹkan tó ṣe wrong kò lórúkọ méjì àdá ò lórúkọ méjì it's wrong. ẹ lo excuse me excuse me i don't understand o. nǹkan tí mo ṣe wrong how. o ní láti máa bí mi. mi ò ní láti máa bí ẹ. because you know you're wrong you're at fault. ẹ kí ni mo ṣe now what are you talking about kí ni mo ṣe ẹ. Eh? kí ni mo ti sọ sí tó ń pariwo why are you raising your voice. i don't understand nǹkan tó bá ń sọ ni kò jẹ́ kí n mọ̀ mi ò understand ẹ mọ́. what i'm trying to say in essence is you're wrong. i'm not wrong stop telling me that. you don't shut me okay, up. okay okay okay just let it slide Me ò fẹ́ gbọ́n kankan lórí ọ̀rọ̀ yìí mọ́ jọ. jọ ṣé mo ti sọ ń sìn ti raise eyebrow tó ti raise eyebrow ṣé o rí pé o ti ń wùwà bó ṣe ní òun wùwà lóòótọ́ and that's it nǹkan tó ń pè yẹ o ti ń wùwà bí ẹ. nǹkan tó ń mo ti ń wùwà yes. okay okay <laughs> mo ń wùwà bí amúgbó <clears throat> kò ń ṣe pé kò ń ṣe pé òun wùwà bí amúgbó this time around ó dàbí ẹni bó ti ń fa gan because kí mo ti kí mo ti sọ́ọ̀sì yìí. ok kí ló ṣẹlẹ̀. oye hold on hold on mo ti ń fa bi. Uh, of course. ẹ eh, that means pé amúgbó ni mi. ẹ eh, o ti wùwà bí eh, amúgbó. ẹ no problem ṣáà ní sùúrù no problem. sori wà ọmọ ọlọ́jà yẹn. kí ló fẹ́ ṣe. màá wá wò fún ẹ sìn. sọlọ́ni ẹ̀ burú ni. fọlá fọlá fọlá ah! fọlá tó. ẹ fún ni pẹ̀lú ilé náà. baby. I'm crazy, I know. I'm crazy. Okay. But listen tó one little. That's twenty. Okay, you're good to go. Go correct. Okay. Come back here. Come back here. start here. so ibi ni o tún máa fi àbọ̀ sí oh my god èmi rò pé wàá gboko lọ nígbà tó ti balẹ̀ jẹ́ tó bọ̀nà so ibi ló máa padà sí mò ń gé ẹ lọ́wọ́ ò ń bọ̀rù ká à ń bẹ́ wí fún kan ò tí ì ṣe yẹn tán o tún ti ń ṣe mí ò ń wùwà káàkiri ò ń ṣe játijàti káàkiri bí bí amúgbó játijàti bí amúgbó. dadi. yes tó ti bá dáàdì lẹ́nu máa fọwọ́ di fọ́ẹ̀fọ́ ẹ̀ létí dànù idiot wọ́n kí ọlọ́run yọ ẹni kí nǹkan má ṣe bọ́ yẹn o tí nǹkan bá ṣe à ó máa dá gbé ẹrù ọ̀rọ̀ yẹn come here. Yes, yes, you know, one bit wọ́n ṣe mí báyìí what are you looking for. ó fẹ́ rí sá. kò ní lọ kò ní lọ kí ẹ. Ah, ta ni role model. ah ah sista mi náà. sista ẹ wo sista ẹ yẹn ni wọ́n pè ní role model tiẹ̀ ọmọ tó ń jà káàkiri gbogbo ayé mọ̀ tó ń ṣe bí olórí burúkú káàkiri yẹn ni wọ́n pè ní role model is that what you're saying. mú mi wò àwọn àwọn àwọn náà ló ń pè mí yìí hello sista mi kí n máa bọ̀ sí yìí ẹ fún mi ní five minutes mo máa dé sọ́dọ̀ yín sínsìnsìn. kí ni wọ́n wá gbé mi máa lọ wá lọ drop mi sọ́dọ̀ wàpẹ́ <laughs> what mú mi ẹwù ẹ máa gbé mọ́tò lọ mo máa ṣe uber fúnra mi mo fẹ́ lọ bárò mo dẹ̀ mi. ṣé ti bá lọ sọ tó bá drop ní sọ́dọ̀ àpẹ́ ẹ̀tọ́ yàrá ń bọ̀ nílé kí bàbá ẹ̀ gbélé ìlérí mọ́tò tiẹ̀ kó máa wà bọ̀ àbí kémi rú lérí máa rú bọ̀ ọ̀gbẹ́ni wa lọ já mi sílẹ̀ lọ́fíìsì dáàdi ẹ̀já rẹ̀. mú mi ẹ̀ máa drive ẹ̀ náà. kí ló dé. ọ̀tán lọ ọ̀tán láyé ìkẹ́ ọ̀tán láyé ìbáwí. lọ́jà mi ilẹ̀ ibẹ̀ kó máa bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ ti di lálẹ́ kó padà. ẹ bí kíbi tó bá wọn ẹni ò lè já mi ilẹ̀ sí kò ṣáà ti já mi ilẹ̀ bẹ́ẹ̀ ni. a máa ṣe bẹ́ẹ̀ yẹn iná ti kú lórí ẹ̀. ẹ bá ṣáná sí i ṣùgbọ́n. Mm-hmm. adùn amúgbó mamọ light àyà. àwọ̀ hmm. sórí ó yẹ láti ẹ̀ àwọ̀ wọlé méjì wọ́n yíyọ́ ayọ̀ kó fast wọlé méjì wá base base méjì one two àwọn àṣẹṣàyà àwọn tó ti yẹ ìwé èyí tó ṣe yẹn ó máa kún fún ó máa kún ẹ̀dọ̀ ṣáàkì ó máa yíká ọtún ó máa yíká ọtún. ṣe eléyìí tí mo fa yìí wàláì ìṣòrí látòrí ara mi báyìí dé gbogbo orí mi báyìí òun ṣe tọ ìtọ yìí ni. ọjà àbúkú lọjà rẹ ọjà wèrè ni. ṣé wàá ti fẹ́ gbọ́ rí lọ́wọ́ yìí mo lè sọ wàhálà di wòlíì mọ̀mọ́ jà yín lọ́wọ́. ọmọ ọba wa náà ní fọfún àmọ́ kí ó wà pàtí òsì èdè bí wọ́n ní ọmọ àlè. ọba mu gbónú wàhálà máa tagbó fún yín. Mm-hmm. lọ́wọ́ ẹlẹ́dà ṣé tó wà lọ́wọ́ ọjà ghetto yẹn máa ń jẹ́ kí èèyàn gallant. wọ́n ti bàyé mi jẹ. irọ́ ò ní lọ fáàjì náà. wọ́n ti bàyé mi jẹ. wáyà ní gbókú mọ́ ẹ lọ́wọ́ gbéná sí gbéná sí ṣé bí mo yẹ yẹn. ó yẹ ó ń kàn bẹ́ẹ̀ àbí. Ah. ó débẹ̀. sori gbogbo ara mi báyìí gbogbo ẹ̀ kàn ń ṣe gisigisi. ó ń ṣe sẹ̀gẹ̀sẹ̀gẹ̀. ajé. ọlọ́run. èló lọ ṣe mí bí òtútù mi ṣá. iṣẹ́ ti ń bẹ̀rẹ̀ ó ti bọ̀ Ah, ọmọ iṣẹ́ burúkú ló kọ́ mi yìí o ọmọ àlè ni ẹ. sista mi kí ni eléyìí. ah ọmọ ìyá wọlé wọlé wọlé wọlé wọlé kọlù wájúkò wájúkò wájúkò wájúkò máa bọ̀ ah. bàbá rẹ. máa bọ̀ jókòó jókòó jókòó jókòó ọmọ ìyá ṣòye ló ń pè ní ọjà tó bá ń gba ọjà má jẹ mí nà ọjà má pa mí nà ṣòye kó tó máa ṣe ń sìn farabalẹ̀ kó wo mi o wo bí mo ṣe ṣe o ṣínà sọ àbí ṣímèsè. ṣé o ti bẹ́ẹ̀ kò sí nǹkan tó máa fi ṣe é kò sí nǹkan tó máa fi ṣe é ah, ah. ṣó máa ń dùn. oníṣó ah! máa ń dùn <laughs> àbúrò mi wò ó dùn joyin lọ ajé. ó láyé ìkẹ́ ọ̀tọ̀ láyé ìbáwí. Oh, yeah ọmọ wàrà ó yọ̀ dín ẹ̀wọ̀n bá máa ṣe ra tó ń yọ̀ rí mọ̀ ìlà ah, oh. tó yẹ kẹ́ panu pọ̀ báwọn wí. Ah. ẹ káàbọ̀ mọ̀ ẹ how are you. ẹ káàbọ̀ how are you doing. ẹ ká sà. mọ́mí ẹ káàbọ̀. ẹ káàbọ̀. ẹ ẹ ẹ kú. ẹ káàbọ̀. wá that. What that? bí wọ́n da ìwọ́dà ìwọ́dà. ṣé o ò gbóòórùn eh, o ò gbóòórùn kankan èmi rò pé bóyá wọn ṣe mọ́mọ́ yín tó ń ni. ṣé kì í ṣe fún sọyìn rẹ mú gbò torí mi gbóòórùn igbó. ṣé igbó ló máa rùn bẹ́ẹ̀ ni. wo ẹ sọyẹrì. yes sir. má bọ̀ má bọ̀. ṣóòrùn igbó ni. yes sir. yes sir. yes sir. sọyẹrì. yes sir. èmi. omugbó. igbó. omugbó. irọ́ ìran wa omugbó ni o. gbóòórùn ni. irọ́ o ah, èmi omugbó o ní tèmi ní tèmi o èmi omugbó o èmi omugbó bàbá tèmi òbí mọ tí mu o bàbá mi òbí mọ tí mu o bàbá mi òbí mọ tí mu o. Ah, ah, ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí. wọn tẹ pé wọn fa bójẹ mọ lọ. ìpa ẹ mú ẹ lọ fan. ọmọ ìyàwó ṣe jẹ́jẹ́ o. tó bá ń ṣe kó máa tó bá ń ṣe máa gbá action lè. ò ṣe ọmọ ìyá mi ọmọ ìyá mi ó pọ̀ sẹ́ẹ̀. onígbòkè onígbòkè ń pariwo. ṣé mo lè rí swimming pool. àti bẹ́ẹ̀ ṣe ń bẹ̀. kíre mo kú o ìgbókò ẹ etí ṣẹ́ tẹ́ni. mọ́mí kí ló jọ lójú yín. kí ni jọ kí ni jọ lójú mi. ẹ ẹ ṣàjẹ kankan. ṣé kì í ṣe igbó ni ẹ múnú lémi yìí. ẹ wo ẹ wo ẹ wo. ṣé tèmi mo ti gbé ọwọ́ ṣé tèmi mo mo gbé ọlọ́pàá máa gbé ẹ́ bíbá nípa ilẹ̀ ọlọ́pàá àwọn ọmọ ilẹ̀ máa bá wì kọ́sọ́mà lè mì. ó pọ̀ dà àwọn máa ṣe bẹ́ẹ̀ yẹn jàre kọ́sọ́mà ìṣọ́ lè ṣàì. ó pà láti pé mi náà ìtàn wọ́n bí wọ́n bí ẹ̀dọ́ kí ló tún dé kí ló tún ṣẹlẹ̀ èmi dáràn láyé mi sáwọn ọmọ yóò ti ya wèrè. ẹ ṣe àyè kankan. má jẹ́ kó lọ ń bẹ̀ yẹn o. calm down lọ síbo pẹlẹbẹ calm down kan. ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ mí fún sí no kí ni lájorí nǹkan tí ò ń bẹ̀ mí fún pé àwọn ọmọ tó tí ó ti tá a discover pé wọ́n ń mugbó ká fi wọ́n lẹ̀ ká fọwọ́ ra wọ́n lórí kán máa mugbó wọn lọ àbí is that what you're saying that we should leave them and, and let them perish. African mother, you advising me to give up? What I am saying to you is, it's very wrong for us to keep our children by the police station. That is what I'm saying. Sori abiyamọ gidi man ń ṣọwọ́ kò afi bomo báyìí. I don't know where you're coming with yours. Then for how long are they going to be in the station? Hello? Ọmọ tá a bá bá wí nílé tí ìta ń bẹ̀ yẹn náà ti máa kọ jẹ́ kí wọ́n kọ́ wọn bí tán wà yẹn. wọ́n kọ́ wọn for how long. for as long as they are there and they do not realize that nǹkan táwọn ṣe ò dáa njẹ́ tó bá realize pé nǹkan táwọn ṣe ò dáa then I will give a consideration. you don't understand what I'm saying àwọn ọmọ yìí they're gonna be locked up with a lot of miscramps sínú sẹ́ẹ̀lì àwọn ọmọ lè rí everything àwọn à ń bẹ̀ àwọn alọ́nilọ́gba oríṣiríṣi so you want them to learn that and bring it outside most children if their parents go to lock them in the cell. By the time they come back, they are a different being <laughs> entirely. Look at my face and read my lips. I am going to the station to take out Shetemi. If you're not taking your daughter out, it's not my business. But I am going to take my daughter out of the cell. mi ò tí ì police officer tí máa kọ́ ọmọ méjì wá sọ́dọ̀ ẹ̀ pé kó tì wọ́n mọ́lé tẹ́nìkan wá dé tó máa ní kán rìlíìsì kan nu wọn no kò tí ì ṣẹlẹ̀ ọlọ́pàá yẹn á ṣẹ̀wọ̀n. kò sí wàhálà sórí kóbìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ máa surprise ẹ i will get my daughter out of there ṣọlá burú ni máa lọ yọ ọmọ mi jáde tó lọ fi ṣí ẹ ni. òbí ọ̀rọ̀ yìí kàn yín. ọ̀rọ̀ yìí àhọ́ ni kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. ó jẹ́ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ gangan nìyẹn ṣó wá rí ọ̀rẹ́ tí ọjọ́ tí mo ní kan lò ní police station yẹn bá pé tínú báyìí ń bí mi bó ṣe ń bí mi yìí wọ́n á lò jù bẹ́ẹ̀ lọ. Ah, ah you you you you you take for instance mo náà so pé àwọn ti rírú wà bẹ́ẹ̀ yẹn ọmọ ń hùwà tí ò dáa mo ló ń hùwà mo gbó wọ́n ní nǹkan tí mo sọ ṣe kìnnì no no no ọwọ́ ta náà fẹ́ So pé àwọn ti bá ṣe ọwọ́ mi ni àbọ̀wọ̀ ìyá wọn. wo bí ọ̀rẹ́ yes ìwọ ló fa lọ́nà wo sà. torí ẹ jẹ́ ká máa fi ẹnu tó bá dára ká máa fi sọ̀rọ̀ sí ìgbésí ayé àwọn ọmọ wa oh ọ̀rọ̀ tí wọ́n náà sọ yẹn ẹnu òdì ló fi ń sọ̀rọ̀ sọmọ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ká má sọ ọ̀rọ̀ sí wọn tó bá ti ṣe ní tí ò dá mọ́ àbí kọ́ máa bàjẹ́ sí i. yorùbá gan sọ ó lẹ́nu ẹni tá a fi ń pe tèmi jèrè ẹ jẹ́ ká pe nǹkan tó dáa mọ́ ara wa ká pe nǹkan tó dáa sínú gbèsè ayé àwọn ọmọ wa ìwọ náà gbọ́ nǹkan tó sọ kò pọnmọ lámúgbó ṣé nǹkan tó dáa nìyẹn. ẹ ń hùwà tí ò dáa ní ó dẹjọ wa amúgbó mọdẹ ni ó ń hùwà bí amúgbó. Ah, ah, má jẹ́ ká máa sọ̀rọ̀ báyẹn ọ̀rẹ́ mi kó kọ́kọ́ tó máa ṣẹlẹ̀ sí. ẹ jọ kí ni màá ṣe o. jẹ́ ká lọ sí station yẹn ká lọ gba àwọn ọmọ yẹn padà wá sínú. èmi lọ sí station àwọn yorùbá sọ pé lẹ́yìn láti ń jèkú tí onídodo tó bá délé wàá bá wọn sọ̀rọ̀ tútù wàá fọ̀rọ̀ bọ́ wọn wàá fọ̀rọ̀ ọlọ́run bọ́ wọn. má bínú nílẹ̀ o. má lè ah, díẹ̀ o. má jẹ́ kó le. má lè díẹ̀ o. má jẹ́ kó le. má jẹ́ kó le. ah. Daddy, we are deeply sorry dádì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ foríjì mà tàbúrò mi irú òtún ní ìṣẹ̀lẹ̀ mọ́ láéláé ìjọ sá. mọ́mí kejì bá wa bẹ dáàdì wọ́n sì ń bínú sí wa. sori ti bá gbé ìgbà tí fún ẹ ẹ̀jẹ̀ máa tú ṣọ̀rọ̀ ṣọ̀ báyìí jáde létí ọmọ nǹkan ṣítàpù mi lọ ni ìwọ ọmọ òṣì aláìní tí ju ọmọ ìwà dójú ti ní ọmọ òṣì ọmọ àlè ìwọ náà máa pè mí kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá ẹ̀ bí bàbá yìí bá tẹ̀ sọ pé ẹ̀gbọ́n ẹ̀ àmúgbó ó ń wà bí amúgbó ṣó yẹ kí wọn náà jọ ìnẹ̀ ló máa bá amúgbó ọmọ ànijájá tí ó ń òṣì ẹ̀yin ọmọ ọ̀ranù yìí amúnibú ni ẹran bí yẹ kí màá bẹ bẹ bẹ bẹ bẹ dáàdì èmi máa bá wọn bẹ dáàdì orí ẹ bàjẹ́ dànù wo àlà bá wọn ẹni kò fi wọn dá wá igbó òṣì tó ló wáyé wá bá àwọn ọmọ yẹn àgbà ni wọ́n ti ẹ̀ kò sí nǹkan tó ṣe fẹ́mi bọ̀ kékeré yà á jẹ bàbá yìí wá jẹ pọ́tò yanu lẹ́yìn ọmọ òṣì ń dojú sí ni ọmọ níbi ẹjọ́ sọ ẹjọ́ torí Ọlọ́run ewu dáàdi ewu ekori wa bíi ọmọ onínàkúnà ẹjọ́ torí Ọlọ́run you never try that again ẹjọ́ sá. ẹ ṣẹ́rí èmi ò bínú èmi ò bínú bí kálukú bá ṣe mọ ìwà àwù kò máa wù lọ ẹ ṣáà ṣọ́ra yín kẹ́ má wu ìwà tí ó yẹ pé ọmọ àfi ṣerú ẹ̀fẹ́ yìí náà tẹ́ bá dàgbà. Mm, dadi ah. irú ò ní sọmọ lọ́wọ́ wa mọ́. èmi ò bínú sẹ́ o ìbínú kò sí lọ́rọ̀ mi mi ò bínú sí yín rárá ẹ ṣáà máa ṣọ̀ṣe ẹ ṣọ̀ṣe. Fọláwẹ̀ uh, ìwọ àti àbúrò ẹ̀ mo fẹ́ kẹ́ lọ máa stay ní Arlington ní Texas you will go next week and tí àbúrò ẹ bá ti parí session ní school I will join ẹ. Daddy, yeah. I don't understand. Arlington. Mm, Arlington in Texas, yes. You don't ṣebí mi àti àbúrò mi àti bẹ̀yìn lórí ọ̀rọ̀ yìí ẹ̀dẹ̀ ní pé ti gbọ́ why why harlington again now daddy please. mi ò bínú sí yín mọ́ ohun tó kàn wù mí láti ṣe fáwọn ọmọ mi ni mò ń ṣe fún yín nìyẹn ibẹ̀ yẹn ló wù mí kẹ́ lọ́ọ́ máa gbé ń sìn Arlington in Texas right thank you. no no mo mo pa láṣẹ ni mi ìdálábàá o. No. Ani mi ò bínú, but concerning Arlington, I've made up my mind, okay? That's it. <sighs> Sister me. ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn kò kò yé mi o, mi ò understand yín rárá. Ah, kò yé ẹ bíi ti báwo, èwo náà ọ̀rọ̀ mi ni kò yé Mo ní bó ṣe ń ṣe mi ò understand ẹ, ó kọ̀ ṣáà kan ṣe mí kí n ṣáà kọ̀ gbọ́jà, kí n gbọ́jà ṣáà. Ah. Ah, sista mi ah ṣé ti gbàgbé pé a ti promise dáàdi pé àní máa mú kinní yìí mọ́ ah ah. ah. kí ló máa ń ṣe tó máa ń ṣe báyìí a promise dáàdi yẹn wá ní kí ni àìmọye promise tó yẹ pé èèyàn ò kí ń lè fulfill ah ah. I promise dáàdi yẹn wá ní kí ni ah, ah ṣé wò ó rí pé ọjà tí gẹ̀yẹ́ fún wa níṣẹ́ lọ́jọ́ sí ó make sense pa ni ó gbẹ gan. ẹ eh, sista mi gẹ̀ẹ́wò nìyẹn. ah ah. mi ò lè wá kú fọ́ta mi yọ kingdom tèmi lèmi wáyé fílà mi ni mo wà ni mo dúró sí ah, bàbá mi ló ń pè bí ẹgbàgbé tó yẹ ṣẹlẹ̀ àti Tafat Maruwa kò sí róòlù fún dùn níbo Mm-hmm. máa kó nígbà ìbọn. hello lórí ìṣẹ̀lẹ̀ orin ni no bad now. ṣé iná máa ń ṣe orú àwọn náà wá ń tíra ilé kankan. ṣùgbọ́n àwọn ọmọ ìyá kan náà ni wá. Ah, ah. sista mi ẹ má ṣe yẹn náà ẹ jẹ́ kí mi náà gbẹnu sí i. kì í sùúrù ṣe mi ṣe gbà ń sìn ní kí ló máa ń ṣe é gan báyìí àwọn kankan tí máa fi ń bẹ ìjà kí ló máa ń ṣe é. Ah, ẹ náà sista mi. kí ló ń ṣe é náà wo gbàjáre kó má fẹjọ́ pa mí àṣà àwọn ìyá mi ló gbé tí mi orí yín wà ń bẹ̀ ẹ gbọ́jà pẹ́. ẹ ò ṣe ẹ ṣe ọmọ yìí. mú kí ló wá jọ ah, ah, kí ló ń ṣe náà. ẹ sọ fún ọkọ fún wa sí náà ó ṣe lè fún wa sí. ẹ ṣe ṣó máa fún wa ṣá. ó máa fún wa púpọ̀. ẹ àmọ́ ìdí o tá bá tún rí sí o. kò sí wàhálà kò sí wàhálà ẹ wọ́n ló ṣẹlẹ̀ ilé wọlé oyè yín sìn kíbla tèmi náà ń pè bí gbélé yìí ọmọdé yìí ń gbẹjọ. Hmm. ọmọ ìyá mi iṣẹ́ yẹn nìyẹn. Ah, ọmọ ọjà ìgbẹ́ man ah, ọmọ ìyá mi ọjà ìgbẹ́. Ah, hmm. iṣẹ́ kà. sista mi ẹ tún mú mi rántí àtẹ̀yìn wá ó ṣe <laughs> ah! iṣẹ́ níṣẹ́ yẹn o. o mm-hmm. ah, ah. ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ bí ọmọ tí mo train ni o rí pé iṣẹ́ yẹn ó yí gidi lẹ́nu gan. mo mọ mo mọ star mi but mm. ṣíbẹ̀ mo pa promise daddy. kí ni mo fẹ́ ṣe fún ọmọ yìí báyìí náà kí ló ṣe tó ń ṣe báyìí kí ló tó ń ṣe báyìí náà ẹ eh? o promise that o promise kí ló ṣẹlẹ̀ wọ́n ṣe gbogbo promises ló lè wà tó lè wà fulfilled ẹ eh? ah i promise that láti gbàgbé yẹn sẹ́gbẹ́ kan baby girl hmm. jẹ́ ká gbé ọjà ká jẹ ọjà ká mi ọjà ká ṣe ọjà báṣabáṣá. <laughs> sista mi ẹ̀dẹ̀ tí wọ́n rí yẹn sọ eh, hmm. ṣe ní nọ́mbà eh, bọ̀bọ̀ ọjọ́ yẹn. alaska mo ní nọ́mbà yẹn náà. alaska yẹn. fóònù mi dá. okay. alaska. Hmm. alaska alaska. bóyá lo mọ bó ṣe ń ṣe mí báyìí ó dà kí n kàn lọ́jà yẹn life kí n ẹ̀ bẹ́ẹ̀ life. Ah, ah, ah. ìwọ náà gbádùn tọjọ́ yẹn. fọlá hello. fọlá ìgbọ́nà wò wọ́n yára ẹ̀ mo ní kí n ya selfie nìjàre sista mi ń kọ́ ẹ̀ ó ń bọ̀ múra lọ múra lọ mo rà ṣé wọn wáṣọ kúrò lè ní. ṣaṣọ ló yẹn aṣọ wèrè tọ́lá àbí ẹkú ṣé yẹn ló máa yóò ìwọ ṣe wọrú yẹn. kéde máa wo mo sọ fún wọn pé kó má wàṣọ tán wọ yẹn o mo sọ fún wọn pé aṣọ tán wọ yẹn kò wọ ibi tá à ń lọ wọn gbọ́. how far now. wow how far now. sis you look so sexy like oh my god. wọ́n mú ọ bí wọ́n á you look so hot like mwah, turn around turn around let me see you. ó ṣe ọmọ mi ọmọ ayé àgbàsílẹ̀ this is beautiful. ṣé orí kan ti máa ń sọ fún. wọn náà orí bóyá rí hmm. orí gbogbo ẹ ṣe o wa na o mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe máa múra nìyẹn tè. wa ẹ ṣẹ̀ṣẹ̀ dun ní ṣe pé mo sọ fún yín pàṣọ tẹ wọ lẹ́ẹ̀kan yẹn náà wà òkè mo sọ fún yín. ẹ eh, ẹ mi náà mọ mo kò pé kakọ jẹ bẹ́ẹ̀ wọ́n eh, ṣe lè máa. Ah! ó sẹ́ksì bàjẹ́ orí bó ṣe. ó plum ó plum ẹ kà máa lọ́nà. mo ń gbọ́ yín mà àlàyé tèmi kàn try láti ṣe fún yín ni pé ojú tá a bá fi gungi ni kẹ́ jẹ́ ká máa bá sọ̀kalẹ̀ ṣé mo tẹ́ bá mú owó yẹn sìn tẹ́ bá sọ kélekèle fún wa ó máa dowó àkàrà àtẹ̀kọ́ ni àwa náà ò ní ra ọjà bọ́ọ̀kì mọ́ mo understand side yín bọ̀ àwa náà yín láti understand wa no kò ń ṣèmi ni mo tajà fún ọmọ mi ni ẹ jẹ́ kí n pè kí n béèrè pé lónìí ṣe gbọ́ mi ẹ ṣe gọ̀mọ̀ ẹ ó dùn ní ẹ lọ sọ́dọ̀ ṣé tèmi. ẹ ẹ hold on mo ti fẹ́ jì ṣé tèmi ṣé tèmi o káṣọ borí báyìí ṣé òtútù èsì lọ́wọ́ pọ̀ tó yìí ṣé tèmi ah, kí ló ń ṣọmọ ṣé tèmi. ẹ gbà mí yé ẹ wò má gbẹ̀yìn padà mà dárùn. pè mí lámúgbó wáyà sẹ́ wọ́n dẹ̀ mọ̀ pé wèrè ti ń bá ó sẹ́gẹ̀dẹ̀ been busting anybody including my mommy mo ti mọ̀ pé mo ní láìpẹ́ ló kàn yá ń nigga nigga pass it puffing. ló puffin bro, mi i'ma show them this something èkó what's up ẹ̀yin tèmi hook up àbẹ̀tẹ̀lá wa sọ fún wọn kọ́ gàǹgọ̀ fọlá ìgboro ó ti yẹ kí ló feel ní ghetto yìí wọ́n ti mọ̀ pé mo fit ẹni bá ní ká má bọ̀ láàrin dé bá ń field wọ́n ń gbé mu wọ́n ń ó. the pity. Mommy, daddy, kilo ló ń ṣẹlẹ̀? Ìgboro ló sanwó ẹ̀jẹ̀ lọ take care. I am Fola, get him up popular. Tó bá bẹ climax, máa ṣọ́ọ̀tì. Fola ló ń bọ̀ kẹ́yà tó fún ọ̀pẹ̀lẹ̀. kábẹ́ ó máa kú. up in here up in here abẹ́tẹ̀ la wà tá a ti up in here up in here Fọlá Ìgboro ló ń patú. up in here up in here you go make me break the back. up in here up in here you go make me puff that. up in here up in here. Eh, Sanyẹ̀rì ń bò lọ́mọ mi wà sẹ́ẹ̀. kò yé mi mọ́. níbo làwọn ọmọ mi lọ. mi ò mọ kí ló dé tí ò yẹ ẹ̀yin mélòó lẹ́ ń sọnù lẹ́yìn èmi èmi nìkan ni sà. fine ẹ géètì mélòó ló wọnú lé. ẹ ẹyọ kan àtàbọ̀. ewu lẹyọ kan. tí oníyọkọ oní ẹyọ kan ẹlẹ́sẹ̀ ni àbọ̀ bẹ̀. ok báwo ló ṣe wá wà ń bí báyìí tí àwọn ọmọ jáde tó sọ pé ó mọ̀ kò mi ò mi ò mọ kò yé mi náà sà. kò yé ẹ báwo ṣé tọ́pa ẹ lórí ni ò gbọ́ràn ni. filẹ̀ mo ní àwọn tó máa jẹ́ kí ó yé kí a kọ́ yes nígbà tí ọlọ́pàá bá gbé ẹ. ẹ̀sà ẹ̀sà ẹ̀sà kò yé mi ní. ó máa yé ẹ. kò yé mi sà mi ò lè parọ́ fún yín. àti àwọn ọmọ mi wá disappear kúrò ń bí ni. wọn ò lè disappear sà ẹ̀sà tẹ̀lé ń pè. ẹ pẹ́ ọlọ́pàá ń sìn tẹ́ máa pè wọ́n á gbé ẹ. wọ́n náà lè ah! sun bí. ẹ fẹ́ pọ̀ ọlọ́pàá irọ́ sà ẹ jẹ́ kí n jẹ́wọ́. mo ń gbọ́. Jerry. níbo níbo níbo bẹ. kí ló ṣẹlẹ̀ àwa níjàre. nídà yìí. àwa ni. lásìkò yìí ìtàmọ̀ ti dà. ẹ a fẹ́ jáde ni. ẹ ẹ fẹ́ ṣe kí ni. a fẹ́ jáde. ọ̀dà ẹ mò ń bọ̀ ẹ jẹ́ n sọ fún ọ̀dà rí. ẹ mú ẹ wá jàre àwọn àjàre àníkà àníkà yọ sọ fún yín pé a fẹ́ jáde ẹ sọ pé. ìrọ̀ ẹ jẹ́ èmi fẹ́ sọ fún ọ̀dà rí ni pé protocol ti hàn fún wa pé tó bá ti di náà o kẹ́nì kankan mọ́ jáde inú ilé mọ́ ẹ ti fẹ́ bírèkì rẹ. ẹ ẹ wẹ́jà gbọ́dọ̀ jàre aṣọ pa fẹ́ yọ sọ fún yín pé a fẹ́ jáde ẹ lè fẹ́ lọ sọ fáwọn dáàdì ṣé ṣíṣe nítorí pa ti sọ yín di important personnel lẹ́lẹ̀ yín náà fẹ́ máa lẹ́fẹ́ máa gara. àìrọ ọgbọ́n yóò ní kọ́ mọ́ sọ yóò ní kọ́ mọ́ sọ ah ìdí sẹ́ni làmọ́ni lọ́lẹ̀ tó máa lé mi kó lẹ́nu sẹ́yìn lẹ́nu bá mi bọ́ àwọn fámìlì tèmi ni. Ah. ṣé mi mo ń ṣe o ṣé mi mo ń ṣe o. ẹ má bínú ọmọ pé ṣẹyìn lẹ ń ṣe àmọ́ ìwo làbọrọ nípa ẹ̀yin náà fẹsẹ lọ sọ fáwọn dáàdì. Ah. ẹ ẹ ẹ wo kò tiẹ̀ lè ṣeé ṣe ni yóò lè díẹ̀ yóò lè díẹ̀ yóò lè díẹ̀. ẹ wo ẹ wá ẹ má bínú yóò lè díẹ̀ sẹ. ẹ má bínú ẹ ṣàmùpọ̀ ọmọdé ni òun ni kò lágbèkalẹ̀ ọ̀rọ̀ dáadáa ẹ ah. má bínú. mo sọ̀rọ̀ sáré balaba kàtàkàtàkàtà yóò lè díẹ̀ o yóò lè díẹ̀ gangan gan ni o. sanyẹn. a fẹ́ jáde. ẹ lè jáde. <laughs> Mm. Sanyeri a fẹ́ jáde. ẹlẹ́fẹ́ jáde. Mm. ó dàbí pé ẹ fẹ́ jáde. Sanyeri mm. a fẹ́ jáde. ẹ mo ti sọ ọ mo lẹ́ẹ̀lẹ́ fẹ́ jáde. a fẹ́ jáde. wàhálà ẹ ti jáde àmọ́ one hour one hour péré ẹ ní sori burúkú ẹ dákun ẹ jẹ́ àjọjọ ẹ jẹ́ àjọjọ kájọ yọ síra wọn. Sanyeri two hours la fi ń lọ two hours la fi ń lọ. ẹ mm. ẹ lè lọ pa kẹ̀dé pa tó ti yẹ yìí. wo bí ẹ̀ ń tẹ́ kú kó gbogbo ẹ̀ fún mi gbà ìwọ ní. tó bá rí bẹ́ẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ àǹtí Fọlá mm. ṣe rí èèyàn gbọ́dọ̀ wú ọ̀rọ̀ tiẹ̀ èèyàn ò ní jẹ́ kẹ́ jáde tó ti yẹ yín ẹ má jẹ́ kílẹ̀ ọmọ tán kẹ́ tó dé o ẹ má jẹ́ ojú bíi five lọ bíi aago márùn-ún dájí. Ah, ah. five bíi ti báwo ilẹ̀ tí mọ́tò rẹ̀ dì náà ẹ ṣe ń four thirty gbà náà. Eh, ó dà kò sí wàhálà àá dín four thirty ó jẹ́ ẹ tẹ́ kíá ẹ tẹ́ kíá. ó gba bribe lọ́wọ́ àwọn ọmọ mi kí o lè fún ọ láyè láti jáde àbí. wọ́n bẹ̀ mí ni. ẹ eh, wọ́n bẹ̀ ni. wọ́n bẹ̀ mí ni. ìwọ má wọrí ó ṣáà máa wò mí. Ah, ẹ ṣàtàlẹ̀ tó wá fẹ́ pè. ó gbowó lọ́wọ́ wọn. ìbò wọ́n bẹ̀ mí ni. wọ́n bẹ̀ mí ni. wọ́n bẹ̀ mí ni ọ̀gá wọn ò gbé báwo. jẹ́ kí n send message. ẹ sà wọ́n bẹ̀ mí ni sà. èèyàn dọ́ndọ́n ní ìpè wálé Fọlágbadé ibikíbi tó wù kó wà tí atẹ́gùn kékeré bá kàn ẹ́ lára ní àsìkò yìí kó gbé ẹ e débí. ọ̀tọ̀ ni kí nǹkan yààyàn lẹ́nu ọ̀tọ̀ ni kí èèyàn fọ́ èwo ló ṣe nú méjèèjì. ọ̀dọ̀dọ̀ gbòòrò mọ́ ìta gbangba ní gbàgbàlagbà bíi tèmi. sọmọ lélẹ́yìí àbí láńdìdì eléyìí ò sọmọ gidi ọmọ láńgídí lélẹ́. orúkọ mi gbogbo nìyẹn ojú àgbẹ̀ òṣèpọ́lá ẹni bá fojú di ni ó fojú dikú ẹni bá fojú dẹ̀fọ̀ ó fojú dìjà ẹni bá fojú dégún aláàké ara òun ní ya. inú mi la yé gbé èmi ti bá yé jẹ mo ti bá mo ṣó ni mí àní ìyá ẹ̀jẹ̀ mi tóbi gan rẹpẹtẹ lẹ́mi kò ní já. wọ́n wá lọ́pẹ̀ gbogbo gbogbo inú rẹ̀ wọ́n sọ ìbẹ̀mí lẹ́yìn. ogun lani tó alẹ́ yìí lọ bèrè mi láwọn tayọ jẹ́ sẹ́ẹ̀tì wọ́n á sọ̀rọ̀ bàbá tó ní fún ẹ. èmi èmi ló ń ṣàlàyé ìrìn àjò agbede méjì ayé àtọ̀wọ́ fún tọ́ ọ sì mọ̀ bóyá èmi dáadáa. àti ìjọ torí olóòwe wo ti kúlẹ̀ àmì àmọ́ èmi ẹ̀wọ̀n ní kẹ́kọ̀ọ́ ní kọ́mọ mi jáde ẹ̀jọ̀ àdúgbò tèmi ní ẹ̀wọ̀ ẹ̀jọ̀. tó bá gbá etí mi gbogbo ẹni tó mọ̀ sí ó máa lànà. ẹnì kan igbó àìgbá kẹ́tẹ́kẹ́tẹ́ lórí mi nínú ilé mi láì gba ya ọba wọn ò gbà tìjòyè kí mo ṣe fún ọdọ wá pàṣọ lébi lórí. tí ìgbín bá ṣu á fàyẹ̀ kó tí ìjàpá bá ṣu á fàyẹ̀ kó gbogbo ibikíbi tí ibi bá ti ń bọ̀ kó padà sórí níbi ó yá padà.